الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته قبل الخوض في الدرس أود أن أذكر أن أعرض عليكم بعض القواعد أكوكو من نعم، القواعد التي وجاء القواعد الأصولية, الأصولية والفقهية العامة من بيت زكي قبوة ومذاهب بطا بطا نان ونلو من زم بيت قوة خاصة للمالكية إذا عاد التحريم إذا عاد التحريم, إذا عاد التحريم إلى نفس العبادة أو شرطها فسدت وإلا فلا إذا عاد التحريم إلى نفس العبادة أو شرطها فسدت وإلا فلا أتكو ثانيا الشق في النقصان كتحققه الشق في النقصان كتحققه الشق في النقصان كتحققه نعم الشق في ترك الركن كالترك الشق في ترك الركن كالترك الشق في ترك الركن كالترك نعم ليقرأ أحدكم حتى تبين نعم نعم. نعم نعم نعم بسم الله الرحمن الرحيم ومن شك في كمال صلاته نعم نكتب وزن مترام ومن شك في كمال صلاته عندما tó مجي يقول ṣe èméjì wípé àbí òpè ẹni tó bá ń ṣe èméjì fi kàmẹ́lì sọláàtì pé ṣéun tó ń kí só pé àbí òpè átà àbí máa ṣàkàfì ní tó ń ṣe èméjì lérí ẹ̀yẹ yóò mú kàyàwá yóò ṣe kàyàn wà ṣàkófì nìkọ̀sán lè tàhàkókè lọ́wọ́ àná tíra ṣùgbọ́n kàtàhàkókè ẹ kọrẹ́tì ẹ̀ nù tíra ṣé kàánà wà lọ. ka Lawan àwọn ìbítí ẹ̀ mú tiẹ̀ wá tíra àjọ̀hún lọ tiẹ̀. so hada anuskhatu alqadima ẹ̀rí kù rẹ̀ gbára so problem ti máa ń ṣẹlẹ̀ nìyẹn èèyàn lọ ọjà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀síra jáde ń sìn nuskhatun tijariya so wọn kà kò tí àkànbá gbèdé kánò wọn print ẹ oríṣiríṣi àwọn àṣìṣe ló lè ṣẹlẹ̀ ńbẹ tó ti yé ìyẹn náà ń pè ní àlẹ àmàlíyàtú àmàlíyàtú tahqiq àmàlíyàtú tahqiq hmm? torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra yìí tẹ́lẹ̀ bíi pé wọ́n fọwọ́ kọ́ nǹkankan ni àfọwọ́ tìbí kan kọ́ possibility káwọn mistakes máa ṣẹlẹ̀ wà mẹ́ Quran nìkan lọ́lọ́run là kúrò níbi nǹkan yẹn ó kọ́ nǹkan kan fún mi ń sìn tèmi bá fẹ́ kọ́ kọf ló wà nbẹ èmi lè mú ọmọ kan kúrò lórí ẹ kó dàbí fa ó yẹ kó ìtumọ̀ àkọ́ mbẹ ni. lápèjúwe tahqiquhu tahqiquhu mo lè já mistakenly kí n já ọmọ jíìmù yẹn àmì kí n já kí ha yẹn ha yẹn kí n lọ fi kí n sọ di jíìmù kọf méjèèjì yẹn kí n sọ di fa kó di tẹjì fífù ẹnu dọ́ọ̀tì dọ́ọ̀tì nìkan ló kàn já kúrò bẹ́ẹ̀ so àwọn nǹkan yẹn pọ̀ tó ń wà ń ta nà ọdún yìí tó fi jẹ́ pé kó o kà bọ́ sọ́jà kó o lọ ra tí àmì ń gbà mí tó ń kà á fún rẹ̀ gbà mí àwọn typographical errors mi wà ó máa ń wà misleading yóò ní ìtumọ̀ náà ṣùgbọ́n ìtumọ̀ tí ò bọ́ sójú ẹ̀ lèyìn ó dẹ̀ máa gbé káàkiri èyàn ó dẹ̀ bẹ́ẹ̀sì ágúmẹ́ǹtì yẹn lé lórí ṣùgbọ́n tẹ̀ bá súnmọ́ àwọn tó nípìnlẹ̀ tíra nǹkan lọ́wọ́ ni kì í ṣe tó wà ń bẹ̀ nìyẹn mistake ẹ̀rì kí bọ́n ṣe sọ́nsìn àwọn tíra èyàn tíra tó ti pẹ́ ni so káf ló wà ń bẹ̀ kì í ṣe lam ẹ̀ correct ẹ̀ káf ló wà ń bẹ̀ kàtà àkókè. Now, now wọn ni wàṣọ́kù fi nọ́kùsọ́ọ̀nù kọ́ ìdààmú téèyàn bá ń ṣe iyèméjì lérí wípé ṣéun tí mo kí mo nǹkan kan dínkù nínú àbí ò dínkù téèyàn bá ti ń ṣe iyèméjì kàtà àkókì yìí kéèyàn ó kàn ní lẹ́mìí pé ó rí bẹ́ẹ̀ tó ti yé ní lẹ́mìí pé ó rí bẹ́ẹ̀ kọ́ídà yìí òun ló ṣàlàyé fún wa pé ẹni tó ń kírun sìn òun rò pé ṣé méjì ni mo kí àbí mẹ́ta ṣé méjì ni mo kí àbí mẹ́ta mẹ́ta yẹn ló lè máa rújú méjì lè dájú bẹ́ẹ̀sì ẹ̀rọ méjì kàtà kókè bí ẹni pé ó ti dá ọ lójú pé méjì sọ ti yé gbàgbé pé ó lè jẹ́ mẹ́ta yẹn ó mọ̀ kó ròyìn ròyìn bọ́ lórí ẹ̀rọ méjì yẹn ìyẹn dájú pé ó dá mi lójú pé mo kíra kàbọ̀jì ẹlẹ́ẹ̀kẹta ni mo ń dá ọ̀tún agri pé òkì kẹta yẹn méjì kàtà àkókè faman shakka fi raka'ati ẹni tó bá ń ṣe iye méjì nípa raka kan ìgbà ah, ṣé mo sì kí raka yìí ṣó pé ṣé zuri yìí báyìí ṣó pé mẹ́rin báyìí àbí mẹ́ta ni àwòsájìdá àbẹ̀yẹn ń ṣe èméjì pé ìforíkanlẹ̀ ṣé méjì ni mo ṣe àbẹ̀yọkan méjì ni ẹyọkan ni àtàbí ha mọ́dàlá lọ́ọ́ ṣe nǹkan yẹn padà kọ́kàn rẹ̀ ó lè má lórí dẹ́ iye méjì yẹn aṣakòfin nọ̀kùsọ́n àtàkùkẹ́ má sì mí pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wasajada ba'da salam téèyàn bá ti ṣe nǹkan yẹn èyàn ó padà wá ṣe sùjúd forí kalẹ̀ lẹ́yìn ìgbà téèyàn bá sálámà tán. wa in shakka fi salam téèyàn bá wá ń ṣe iyèméjì fi salam pé ǹjẹ́ mo sálámà sẹ́yìn pé èlò mélòó kí ló dán kọ́ka jókòó kọ́ma kó tó di kó ń di sùn wàhálà rẹ̀ ṣé mo sálámà báyìí ó lè sálámà sẹ́yìn pé mọ̀rọ̀ pé aṣọ pọ́sibù kì salama mẹ́ sálámà kì í máa sẹ́yìn pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní tó pọ́sibù ó sì kọ́ tó kó sálámà ó sì o kó má ṣe kíni o kó má sálámà torí pé ọkàn rẹ ti kúrò níbi ọ̀rọ̀ sálámà yẹn ibi tọkàn rẹ wà ní pé òun ṣe àtìkà aṣakùfẹ nọkṣọn kàtà àkùkẹ so àwọn àpèjúwe kọ́ìdà yẹn náà ń mú wáyé kọ́ìdà yẹn náà ń lò ní fi ń explain àwọn ọ̀rọ̀ tó wà lábẹ́ rẹ̀ wà ń ṣaka fi sàlám tó bá ń ṣe méjì lórí pé tó sálámà àbúrò sálámà kó lọ sábà nù sóti kó lọ mú wa kódà kó tó ti jókòó kó padà tún dé òwúrọ̀ kó ṣe padà nǹkan kọ̀rí bá ní tó bá lọ jẹ́ wípé àsìkò tí ó rántí yìí àsìkò yìí ò tí ì ṣe kí ni o kò tí ì jìnnà. wàlá suju da kò ní ṣe suju kankan o kò ní ṣe o kò ní ṣe sùjúdù kankan torí pé kò tí jáde kúrò náà tí ò bá ti sàlámà lójú ọba yẹn gbà tó sì ti mọ ìyẹn kúbẹ ó wá sá ó sàlámà ìyẹn tó mọ kò tí jáde kúrò náà yẹn wà tọ́ọ̀là àmọ́ tó bá jẹ́ pé kó tó rántí ó ti ẹ̀yìn ti pé wọ́n ta ń ta ti ń jẹ bisikíìtì ó ti pẹ́ gbogbo rántí pàtó láti sọ̀lá àtúfò irun yẹn ti bàjẹ́ nìyẹn kọ́mọ́ bíyèsí ẹ̀ lórí pé òun ṣe iyèméjì kó àgírí pé àwọn òsàlámà kó lọ tún yẹn kọ́kàn rẹ̀ ó lè dégbé kọ́kàn rẹ̀ ó lè balẹ̀. wàlùmọ̀wọ́sowọ́sọ ẹni tó ń ṣe ròyìnròyìn ìyàtọ̀ ń bẹ láàrin àṣàkú wàlùwàsíwàsà ìyàtọ̀ wà láàrin méjèèjì àṣàkú èèyàn ń ṣe iyèméjì lórí nǹkan se mo ṣe ṣe mi ṣe aliwasiwasa ni iṣu kan gbé kinní yẹn sí ẹlẹ́mi nǹkan tó dáyàn lójú èso wa máa dàrú mọ́yàn lójú wasiwasa ó dọ̀ lójú kó ṣe nǹkan yẹn ẹ̀sìn tó ọ̀nà máa sọ pé ò ṣe ò ṣe mo ṣe mi ò ṣe wasiwasa lápèjúwe ń sìn ẹni tó ṣàlùwàlá wọ́n á ṣe Allahu akbar wọ́n á ní ìṣe kò mọ̀ sóbáyìí ọ̀gbọ́n tí nǹkan kan dùn díẹ̀ o ẹ̀mí rẹ̀ àgbẹ̀ àná tí mo ṣàwàlá táìmù tí mo fẹ́ gbé ẹ̀ làbá ìṣó wá ìjẹta the same thing ṣé kìí kó ti ti wá lèmi náà tí mi sẹ́kẹ́ tó dá lójú pé iṣó wá bẹ̀ tó ń ṣetán ló máa sọ pé àbísọ̀ tó wá wáṣíwáṣà nìyẹn so ti wáṣíwáṣà kò ní kò ní kò ní ro kò ní ríro yóò máa bá a ti ń ṣe lọ́tẹ̀ òun yàtọ̀ ti ṣá so wàlúwàṣíwíṣù ẹni tí ń ṣe ròyìnròyìn tẹ̀sù gbé ròyìnròyìn sẹ́mi ẹ̀ yàtúrúkú lè wàsátá min qalbihi ó gbé jùnú ròyìnròyìn èṣù yẹn ó gbé jùnú nínú ẹ̀mí ẹ̀ tó bá kí wọn kó o ṣe ẹ̀ ní ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà wa kan ó kọ́ọ̀lù ó ní ẹ̀dàkùn ẹgbàá òun òun ti rírun jàmáà kí báyìí yóò ti bẹ́ẹ̀ tọdún kan òun ó sì tẹ̀sí mọ́tàlásí àkọ́kọ́ àlùwàlá òun ló ń bá ṣe àlùwàlá ó kéré jù kóun tó kírun òun ṣàlùwàlá tẹ̀mẹ́rin tóun bá tún wá wọnú òun kírun ó tó parí òun lè ṣe tẹ̀ márùn-ún bóun bá sì tún tọ̀ gbogbo èèyàn ó ti fẹ́ kírun tán kóun tó ṣẹ̀ṣẹ̀ kúrò nítorí òun ṣàlùwàlá tó bá tọ̀ yóò tún bọ̀ tó bá di ìlú nípa ṣé èkó ti ti kán sí yóò tún padà yóò tún lọ yóò tún wọ́n mi sí gbogbo gbogbo bí yóò tún wọ́n mi sí. wọ́n ní bóun ti máa ń ṣe mọ̀ ẹ́ òun ò wá rí jàmbá kì í má. mo ní hádà mi ní ṣètọ́n èṣù lọ́wọ́ ní ọ̀fẹ́jọ́ bárùn bárùn jàmbá yẹn ó ní irun yẹn ti wá ní òun la ẹ̀mí òun tó wá ń sọ pé àbíkó òun fi òun lẹ̀ gàdà ibi tí ṣètọ́n ń lọ gàdà so yóò jẹ́ kí irun kíkì yẹn ó ní ọ́ la so yóò wá múnira lọ́wọ́ títí tẹ́ni yóò fi fi ìkílẹ̀ so wọ́n ní yẹtù kúlù wàsíwàsá tà mọ́ kọlù gbé kúrò lẹ́mìí ẹ̀ wọ́n máa ṣe tiẹ̀ lọ olóòṣó ìwọ́ lóòṣó síbú ọ̀sibú ọmọra rẹ̀ ju ṣètò lọ olóòṣó olóòṣó máa kírun ẹ lọ. wàlá ti bí máa ṣàkíyà fi wọn ni èyàn ò ní í ṣe ntẹ̀yẹ̀ ń ṣe èméjì sí wọn tọ́jọ́ ti wáṣíwáṣá yẹn èyàn ò ní í ṣe nǹkan yẹn èyàn ò máa ṣe ntẹ̀yẹ̀ ń ṣe lọ́nà walakin yasjudu ba'da salam wọ́n ní ṣùgbọ́n o indal malikiya ẹni yóò forí kalẹ̀ o ba'da salam lẹ́yìn ìgbà tó bá salama tán ṣùgbọ́n kì í ṣe dandan sotiye kì í ṣe dandan sawa'un shakka fi ziyada aw nuqsan wọ́n ní yálà bí èèyàn bá ń ṣiyèméjì níbi pé ṣé òun só lékún àbí èèyàn dín kù eléyìí tó bá yẹ pé kì í ṣe wáṣíwáṣà tó bá yẹ pé èèyàn ṣe iyèméjì lórí ìrun àti ṣàlàyé yẹn fún wa o yasjudu ba'da salam lápèjúwe nísìn ní tó jẹ́ kó fàyọ́ bẹ́ẹ̀ náà ẹ̀mí rẹ̀ ń sọ wípé ìrun pé ìrun ọ̀pẹ ìrun pé ìrun ọ̀pẹ ìrun pé ìrun ọ̀pẹ ó pé ó padà conclude sí pé ó pé idan ó ṣe déédéé pẹ̀lú man shakkana ashakku iyèméjì téèyàn ń ṣe lórí ọ̀run tẹ̀síìrùn mi ọ̀dọ̀ lójú pé òrùn mẹ́ta lókè ìyẹn dájú ẹ̀mí rẹ̀ wá lọ pé méjì ni lórí ọ̀run méjì ni mẹ́ta méjì ni méjì ni àwa àwọn tó bẹ̀rẹ̀ ẹ̀mí ṣètò àtọ̀tọ̀ mẹ́ta ọ̀dà mi lójú nǹkan kankan wá sí pé rẹ̀ tó o fi mọ̀ ṣàkígbà mi nínú ọ̀ràn ti pé ó dá mi lójú tí mo fi lé súrà tí mo ìdíyẹ̀ fi ìdí mọ́mọ́ nù súrà tí mo kà ní rákà alákọ̀ọ́kọ́ tí mo fi lé fatia mo sì rántí súrà tí mo kà lé ẹlẹ́ẹ̀kejì ọ̀rẹ́ mi èyí tí mo gbà yìí ó dá mi lójú pé mi ka sẹ́wọ̀n pé èèyàn ti rí ẹ̀rí láti fi mọ̀ mẹ́ta ni èèyàn mọ̀ bá ràn yà lọ bá sotiye ṣùgbọ́n bó ṣe rí òun náà èèyàn ó ṣe sùjúdù kí n bá sá ṣé báàdì lè yóò ṣe àbíkọ́ náà báàdì lè because ó ti padà dọ̀ ọ́ lójú tó ti yẹ báyìí àmọ́ tó bá ṣe wípé kò padà dájú mẹ́ta ni méjì ni mẹ́ta ni méjì ni wẹ́ jẹ́ ń gbé lórí méjì èyí tí ò dájú tó kàn ṣe bìnnáwù yẹn èyí ó padà forí kalẹ̀ kọ́bla sàlà so ti wà báyìí sọ̀rọ̀ náà ni wọ́n tún wá mú jáde níbi wípé wípé sàwa an shakka fi siyada aw naqsar yálà èèyàn sì yẹ méjì pé èèyàn lérun kún ni àbí èèyàn dírun kù èèyàn ó ṣe sùjúdù ba'da salam wọ́n tún wá kó wá sí náà wọ́n kó wọ wọ́n mú wọnú ẹ̀ wa man jahara fil ẹni tó bá kéwú sókè níbi qunut tẹ̀wé kùnúùtù fìmàlìkíyà wọ́n ti sọ̀rọ̀ lórí rẹ̀ yẹjúùs wọ́n fi sọ́ńdà jawaz ó lẹ́tọ̀ ṣùgbọ́n wọ́n máa ń ké jẹ́ẹ́jẹ́ ni kùnúùtù abẹ́ẹ̀kọ́ pàápàá jùlọ ti sọlátùl fajr sọlátù subh àwọn yẹn ni wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí rẹ̀ kùnúùtù táwọn a máa kà ń lọ yorùbá ń gbà wọ́n tán bá ti kí rákà ẹlẹ́ẹ̀kejì abẹ́ẹ̀kọ́ kún ó tó lọ sí rògbò òun ni wọ́n kà kùnà tù kí wọ́n pẹ́ ẹ́ ṣé wọ́n máa ń kà ókè ni àwọn máa ń kà lẹ́jẹ́ wọ́n wá ní ẹni tó bá wá kà ókè wàmọ̀ jẹ́ àràfin kùnà tù ẹni tó bá wá kà sókè o fàlà sùjúdà àlẹ́ yìí kò dára kankan o kò ní í ṣe ìforíkalẹ̀ ìgbàgbé kankan pé kò sí láìpẹ́ kò bá kà sókè wàlàkínàhó yókùrọ̀hó àmdùhó wọ́n ní ṣùgbọ́n o akórira kéèyàn ó mọ̀ọ́mọ̀ máa kékòó náà tó sí yókè tí àṣùbà ni wọ́n ń sọ o tó ti yé wọ́n ní akórira rẹ̀ al-aslu fi táwọn afa sọ o wípé ìgbàláyé ń bẹ èèyàn lè ké sókè èèyàn lè ké jẹ́jẹ́ wọ́n tọ́ bẹ́ pé irun jẹ́jẹ́ ni èèyàn ké jẹ́jẹ́ tẹ́ pé irun òkè ni èèyàn lè ké sókè èèyàn sì lè ké sí jẹ́jẹ́ èèyàn lè ṣe níwọ̀ntúnwọ̀nsì ọ̀rọ̀ àwọn afá àpọ̀lù rẹ̀ wọn lọ́dọ̀ àwọn màlìkíyà tí ẹ̀yin ṣubú kéèyàn òkè jẹ́jẹ́ àmọ́ bóyá bá ké sókè náà wọ́n ní kò kọ̀bàrún jẹ́ kò dáràn kankan kò ní sábà àdínkù ní sàkọ̀bílì kankan àmọ́ àwọn àwọn òfẹ́ yukra akọ kéèyàn ó máa ma ṣe bẹ́ẹ̀ waman zada surata fi rak'atayn al-akhiratayn fala sujuda alayhi afẹ́ kírun zuhur lápòjúwe ẹ̀rí pé téèyàn bá kí fatia rákà alákọ̀ọ́kọ́ èyí ó fi sóra lé abẹ́kọ̀ rákà ẹlẹ́ẹ̀kejì téèyàn bá kí fatia èyí fi sóra lé abẹ́kọ̀ rákà méjì tó kù lẹ́yìn fatia nìkan lè yàn máa ń ké nàám èèyàn wá tún fi súrà lé ṣé à ń gbólé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní wàmọ̀ nzáàdà súrà tá a fi rọ́kà àtẹ́yìnì lè àkìrọ̀ tẹ̀yìnì ẹni tó bá wá ṣe àlékún tó tún wá ké súrà tó fi lé fatia níbi rákà méjì èyí tó kẹ́yìn níbi ìrun olóko mẹ́rin fàlẹ́ sùjúdà àlẹ́ yìí kò ní ṣe kí ni o kò ní forí kalẹ̀ kankan o kò dáná kankan tòdìyẹ wàmán sami adikọrọ muhammadin sallallahu alayhi wa sallam wa huwa fi sọlá ẹn tó bá gbọ́ tí wọ́n dákọ̀ ànábi sallallahu alayhi wa sallam wa huwa fi sọlá tónítọ̀ ń sì ń bẹ nínú ọ̀run fasọ́lá àlẹ́yìn tóní sallallahu alayhi wa sallam lórí ọ̀run fàlà ṣéyàn àlẹ́yìn kò dára kankan o fàlà ṣéyàn àlẹ́yìn sawa'un kana sahiyan yálà ó gbàgbé ni aw amidan abu mahama aw qa'iman ó wà nínú náà ló sọ ni aw jalisan àbó wà ní ìjókòó. gílẹ̀ rí sẹ́yìn naam fi yìí mọ́ra. tẹnìkan òun kírun lọ ayọ̀bọ̀ ànábì sallallahu alayhi wa sallam. irun yẹn ó lálàáfíà sotiye ṣùgbọ́n èyí tó lálàáfíà jù ní ọ̀rọ̀ ni a kọ́ because kò sẹ́ni tó fẹ́ràn anabi sallallahu alayhi táwọn sàbẹ̀ àṣírà kan lẹ̀ kan pé àwọn abákiri nígbà tán kírun nígbà débi muhammadu rasulullah wọn sálàlá kò sí ẹ̀rí kankan tán bá tiẹ̀ sọ wọn ò sọ sínú ṣùgbọ́n tẹ́nìkan bá wá sọ náà a lè sọ pé kíni o a lè nú rẹ bàjẹ́ torí pé kì í ṣe kàlámù àjìnàbì àpèjúwe tó ṣẹlẹ̀ arákùnrin kan ó sín nínú ọ̀run ẹ̀yà ní sọlá sọlá fàṣàmọ́tàbù sàbí kan bá ní yàrá mọ́kànlá àbí òní ẹni tó ṣe é ṣe alihamudulilayi ẹni tó bá ṣe àmọ́ta ìpínlẹ̀ sọ yàrá mọ́kànlá ó bá sọ bẹ́ẹ̀ lórí ìrún gbogbo àwọn yòókù bá dojú bò wọn lóun náà wà ń wòrà àwọn kí lòun ṣe tó gun á dojú bò báyìí gbàtà sálámà náà sálámà wà lọ́wọ́ àrẹ́gbẹ̀rẹ́ ètò sọ̀yìn ò lẹ́tọ̀ọ́ nínú ọ̀rọ̀ ìwọ̀n tá à ń kí yìí tẹ̀síbí ọ̀dẹ́kọ̀ọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa rántí ọlọ́run rántí ọlọ́run ló wà mí ṣùgbọ́n àwọn afọ àmújáde ńlẹ̀ sáànà ẹbí ní kó dànù padà nàám sáànà ẹbí ní kó lọ dànù padà báànà ẹbí ṣe sọ fún yẹn kó má ṣe bẹ́ẹ̀ ìyẹn ń jẹ́ báàbù kàrọ̀híyà tó bá yẹ pé ntòsí yẹn bàánú jẹ ni lójú ẹsẹ̀ àlẹ́ bí wọ́n sọ pé fasọ́lì yóò yí fasọ́lì fa iná kàlà ànábì ní lọ́tún yẹ gbígbà so téèyàn bá lè kí ẹni tó sín ambulance àti wọn wá dàpọ̀ ànábì sallallahu alaihi wasallam ìyẹn wá sọkọ sallallahu alaihi wasallam sẹ́yìn ní ọwọ́ àbàwọ̀ bá kò tí yẹ kò sí nam jọ irun yẹn lálàáfíà ṣùgbọ́n kò dà tó ti yé kò dà tó torí pé àrínú òṣìṣẹ́ àwọn tí wọ́n ṣáájú. ومن قرأ سورتين فأكثر في ركعة واحدة ẹni tó bá ka súra méjì àbí tún jù bẹ́ẹ̀ lọ níbi rákà kan ṣoṣo ọba àgbẹ̀rẹ̀ ẹni mọ̀ bíbí alẹ́ wọlé dọ́ọ̀lì aw kharaja min suratin ila surah àbí ó ń ké súra kan lọ bàbá bisimilahi rahman rahim wal asr innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat walahum ajrun ghayru mamnun àwọn ayọkà ṣe ń kójọra wọn suratul asr ló ti bọ́ sínú suratul tin ṣe ń kó fẹ́ jọra wọn bẹ́ẹ̀ tó bá wáyé bẹ́ẹ̀ àbí ò lè wáyé ló fi jẹ́ wípé èyí tó jẹ́ ká ka àwọn tíra yìí tó jẹ́ àmà gbé ẹ̀wọ̀n báyìí èyí ò lè mọ iṣẹ́ táwọn afáṣẹ gbogbo nǹkan tó súnmọ́ kó ṣẹlẹ̀ kéèyàn kan tó jókòó kó a ronú ẹ̀ kó sì máa sọ̀rọ̀ àjọ fún kó sì máa sọ̀rọ̀ àjọ fún kó sì máa sọ̀rọ̀ àjọ fún bó ṣe wà yìí ẹni tó bá lọ sí law school yóò mọ̀ pé ẹni tí gbogbo òwe tá ló ń kà law school kò sí ní tó ju eléyìí lọ àfi kọjá wípé bí erí parú nǹkan báyìí òun náà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ òfin báyìí ẹjọ́ tí wọ́n dálé torí pé kankan ti ṣẹlẹ̀ báyìí náà ní etí kìnìkan kìnìkan òun náà kò sí ní dọ́wọ́n àbẹ̀yìn tó tó lọ kọ́ lọ sọ̀rọ̀ rẹ̀ bọ́bá wa jáde wọ́n wà kọ́ lọ ètò bá tẹ̀bá wa ń sọ̀rọ̀ yìí nìyẹn ah, planet lọ gbogbo yẹn dákẹ́ àmì barista. barista bá a fà bá wa ń sọ̀rọ̀ mọ́sálásí chairman ní mosque committee yóò ní afẹ́ ìdákẹ́ ìsọ̀rọ̀ ọ̀gbìn yóò ní kó dákẹ́ dákẹ́ hadi musiba kò sí ìrì tó jẹ́ orí bẹ́ẹ̀ ni pé bí wọn náà ṣe ṣe rẹ bó ṣe ṣe kíni o bó ṣe ṣe rẹ ni gbogbo bá ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe kíni o nígbà tí ò yá o tí ó lè rẹ̀ dàrú ní tó bá ń sọ yẹn ní tiẹ̀ téèyàn bá ti mọ èèyàn ní dásí ṣùgbọ́n ní tí wọ́n kọ́ tó mọ̀ kọ́ wọn àfẹ́ dákẹ́ rẹ̀ nǹkan kalu ọpọlọ yẹn tí o fi máa sọ lẹ́yìn àyè ìṣe kí la fẹ́ fà ń bẹ̀ ni wípé bí ẹyí ò bá kà kún ẹ wo pàápín àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa eléyìí ò sí nínú ẹ̀sìn àwọn Yahudi àti Nasara kò sí ń bẹ̀ ẹ lọ kú pàìtọ̀ wa wa mọ̀ sanálísìsì ọ̀rọ̀ <laughs> wẹ̀ẹ́ tẹ̀yìn bá pàtó ọ̀rọ̀ méjìlá yóò ṣe sùjúdù sàáwú ikọ̀ oṣù ibẹ̀ lẹ́yìn tí ó da tẹ̀yìn bá pàtẹ́wọ́ ju ìtọ́ yẹ kó pa lọ àbí tí jó pápá pọ̀ jù tábà ní kò sàlẹ̀ yúyà méjìlá tó lọ sí twenty five kí ni ìtànà má fi ṣe má fi ṣe. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أو ركعة قبل تمام السورة àbí kéèyàn ó máa kírun lọ òun ka súra kan lọ ó bá ọba wojú aláàánú ọ pọ́sibù rẹ kó o ṣe pé ọ rántí tó ń kà lọ mọ aláwọ ọkàn lọrùn ṣé máa ń ṣẹlẹ̀ bí àbí ìṣẹ̀lẹ̀ kọ́bla tamami sura síwájú kéèyàn tó parí sura fala shay'an alay fi jami'i dhalika gbogbo ń dáa sọ èèyàn ò dáràn kankan ó kéjú sura kan lọ ó sọ ò dáràn kankan oorun ka sura kan lọ ó já sínú ìmí kò bàrún jẹ́ bó jẹ́ yẹ kó dáa tó lọ́dọ̀ àwọn Kùránì àwọn àfa ọmọ tẹ̀júwìtì ṣùgbọ́n ǹjẹ́ àìdá yẹn só ní lápá lérí ìlàlàáfíà rẹ àbí ìtànàkàn wọn ni la bẹ́ẹ̀ náà ni òun bá a lọ nígbà tó ti rí wípé kọ̀ wá mọ́ àfẹ́ lọ òkú wọ́n tún wá dúró wọ́n tún wá ń ṣe fatiha òfin bó bá ti ti gbé yóò tún dàrú ẹlòmíràn ẹ gbọ́ òkú bá náà yóò ti wá sú àwọn èèyàn ó tún wá dúró gbọ́nrin àwọn èèyàn jẹ́ tí wọ́n ń ṣe fatiha òfin àṣọ̀rọ̀ náà ó fi ara ní àwọn ìyàwó yẹn kó lé tó o bá ti rántí máa lọ sí òkú tó ti falasẹ́ alẹ́ yìí wà á mẹ́ni aṣáára fi sọlá ti ibi yẹ díẹ̀ ẹni tó yẹ kó lórí irun ó fi ọwọ́ tọ́ka nǹkankan ẹnìkan ní níbo ní kí ọkọ̀ wà ẹni tó ti fẹ́ gbọ́kọ̀ ó ti dé bismillahir rahmanir rahim alhamdulillah kéèyàn fọ́ tọ́ka lórí irun àwòrán ọ̀sìn àbóforí sótìdé téèyàn bá ṣe bẹ́ẹ̀ fala shay'an alayhi pé kò sí láì láì bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn sọ fún general torí pé àwọn èèyàn abuse sótìdé nàám àfọwọ́ mọ̀ pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè irú àwọn nǹkan tí máa dìjà nìyẹn ẹ àti fa fà á ẹ o fẹ́ da mọ́sálásí kí ló ṣe ẹ kéèyàn kúrẹ́ ní mọ́ kó máa kí mo fún yàn lọ́wọ́ kó sì tún máa ṣe báyìí kó máa ṣe báyìí jọmọ ẹ àfọ ìbá wa dá sí kò sí nǹkan irun yóò bàjẹ́ a kàn sọ fún màmú pé tí necessity bá béèrè fún ẹ má jòwó lójoojúmọ́ tẹ́ bá ti wà lórí irun ẹ má pẹ́ wà lórí irun ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ yẹn kò irun yóò bàjẹ́ kò rẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí irun yẹn torí pé bó ṣe ń sọ̀hún ibi tí ọpọlọ rẹ̀ máa lọ nìyí ní tó fi yàfọ̀yà tí ò má nìyẹn ibi tó kọlọ̀ rẹ̀ ó máa lọ nìyẹn torí kí bó ṣe ń sọ yẹn ojú tó ti lọ péjì yẹn pé n ta àfa sọ nínú fi kéde thomas bíi reference ó sọ so ó lè sọ ìfuma iná kọlì tọkàn rẹ̀ ó lè báyìí lóye bákan náà rọra fatiha tasahiyan ẹ̀ ń tọ́ bá kí fatiha lẹ́ẹ̀mejì ní ti gbàgbé gbàtán ni ẹ̀ kí súra méjì mẹ́ta kí ni wọ́n ní yóò ṣe ṣùgbọ́n ẹni tó bá ké fatia ghayril maghdubi alayhim waladdallin àmín bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin ah, ó tún fi fatia mi lé ó tún padà àjọ alhamdulillahi rabbil alamin àbí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè ṣẹlẹ̀ ṣe rí làákàyè wa ọpọlọ tó fún wa yẹn. ọlọ́ni wà fi àǹfọ̀sìnkún afala tóbi sẹ́rí gbogbo ń sọ lọ ní ọpọlọ ọpọlọ pé àníyàn ó o ó ṣáájú iṣẹ́ ní tó pè láníyàn iṣẹ́ ọpọlọ ni kì í ṣe ní téèyàn sọ síta sọ yẹn ó ti rò láàrin yẹn ó ti lọ ní ọpọlọ ó ti rò ìgbà míì tó bá wá ṣe wàhálà tí dààmú pọ̀ tó ṣe wàhálà pọ̀ ọpọlọ yẹn lè mọ ìṣekíṣe ọ̀tọ̀ ní tó fẹ́ sọ ọ̀tọ̀ ní àgbà tó sọ ọmọ ẹgbọ́ nígbà wo mo sọ ọ̀nà ẹni náà lè sọ lẹ́ẹ̀kan ẹni tó rí rẹ̀ yí ọpọlọ yẹn ìṣekíṣe ni ọlọ́wọ́n bá kí o sọ wa mẹ́rin ìwọ máa wò ẹnìkan rímijọ́ kan ní ah, ẹ̀wọ̀ ẹ̀sábò bẹ́ẹ̀ lọ alákàlà ní sáà alákàlà bí kan máa fàdá léwọn lójú òun mo ní ṣe wọn á máa ń bá yín à ó ní wọn ò lóun bá bẹ̀ bí kò kú díẹ̀ kan kó wọn ta jì olẹ́lu olùjẹ́wìrì èmi lè jẹ́ egun èmi lè jẹ́ wọn iṣẹ́ wò lẹ́yìn ṣe iṣẹ́ wàhálà ni o bíi ká fọkúta bíi ká ṣe gbà ká ṣe nígbà méjì ń bẹ ìbá ń bẹ lára wọn bíi táífọ́ọ̀dù kankan ń bẹ lára wọn nígbà míì tún jẹ kó lọ kò sẹ́ni kankan tí ń lè yín ara yín ni ò yá ẹ sì kìnnì tó o bá ṣe wàhálà pọ̀ tó o rest ó làlàkàlà naturally ọpọlọ yóò mọ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ ó làlàkàlà yóò látara délé ní tí mo fà nù bẹ̀tẹ̀ pọ́wọ́ mi lọ bọ́ sínú ni àti ẹ ti ta bó o ní ẹran kan sì lè kọ́kọ́ dúró ná abo ẹran kò sówó o rẹ̀ tó lè yá o ní. ọlọ́run jẹ́ kí ọlọ́run má jẹ́ àárẹ̀ àpàdà sábọ̀ ẹni tó wá ń pa níbi tí mo ti lọ ni pé brain rẹ ó lè mọ kafájà yẹn kó o mọ fíìlì pé kó o mọ rò pé o ti kà lẹ́ẹ̀kan kó o tún mọ túkà kó o tún mọ túkà àwọn tó wà lẹ́yìn náà ah, kí ló ń ṣe mọ́ mi ọkàn ìgbà tó bá tó sọ fún ọ ló tó mọ̀ pé ṣé mo ti kà ní ah, ẹ ti kà bí ẹ̀mẹ́ rí báyìí <laughs> láti yẹ mọ̀ sí àdáwọ̀ ni wọ̀ nínú ìdẹ̀ra ọlọ́run lórí àwọ̀ ẹ̀wọ̀ ní ni'matul aql ìdẹ̀ra làákàyè níta fi yàtọ̀ sẹ́nu kún náà ló fi bọ́ níjọ̀gbìn ní alkiyama kó o wálé ayé kó o má sẹ́wà kò sí bó o ti fẹ́ escape níbi ìyá ọlọ́run níjọ̀gbìn o bá ronú lórí ìdẹ̀ra tó ṣe fún ọ nìkan ó tó kódà kéèyàn má ṣe nǹkan míì mọ́ kéèyàn sá máa sin lọ kéèyàn sì máa tẹ̀lé àṣẹ ọlọ torí pé tá a bá wo bọ́ọ̀lù tó design sínú ọpọlọ wa ẹ̀rọ ọlọ́run ọba yóò báyìí bí ṣe ń wọn tó sì ń ní í ṣe pẹ̀lú gbogbo oríkèéríkèé ara wa pátá gbogbo ìdá ń náà òun la fi ń sọ o ti kọ́kọ́ rò ń bẹ̀ o tó gbé jáde bó ni màá ṣe gbé kalẹ̀ bó ni màá ṣe sọ ọ̀ ń ka nǹkan nínú èdè mi òun mú ikú fílẹ̀ǹtì ẹ̀ wá nínú èdè ti Yorùbá iṣẹ́ ọpọlọ ni pátábàrọ̀ kọlọ àṣàlùkọ́ àlèkè. tó kó tó bá ti kà á ọpọlọ ni ó lọ wo ohun tó jọ nínú àwọn àwọn words tó ti ní vocabularies yorùbá tó ti ní èmi ń bẹ tó wàá wò túmọ̀ kí ni túmọ̀ kẹ́límọ̀ yìí ó wà mọ browse ọpọlọ yìí yóò mọ ṣiṣẹ́ tí ò bá ti rí irú ẹ̀ o tí gbọ́rí àbó o tí kárí o tó nípa ìyẹn lọ wò dictionary tọba ti wá wò wọn dictionary níjọ́ tójú bá ti kàn ń bẹ yẹn níjọ́ tọrọ bá ti kàn ó rántí ọpọlọ yẹn tó wá yàtọ̀ sí ìmí ò píkẹ̀ lójú ẹsẹ̀ ìmí tí wọn bá ti gbà ní kùkù òun ò ní tètè píkẹ̀ ìmí sì bẹ̀ ní tó bá ti tó bí ọ̀sẹ̀ kan tó rí kinní yẹn yọ sá ẹlòmíín sì ń bẹ àfikọ́ mọ́ rírí kò bá tó gún ọdún nítòjú rẹ̀ yẹn bá ti rírí kò tún gbàgbé wa tabaarakallahu ahsanul khaliqin títò ní fún mímọ́ ní fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe wípé òun ló dáa jù lọ ní dídẹ́dà ọpọlọ tó wá fún ọ yẹn jùbọ́n ló fi ń ṣe fọ́ wọn náà yahoo ọpọlọ tó lọ fún ọ so gbogbo ẹ̀ náà ni wàhálà bìnnìyàn alọ́ ni wàhálà alumna yawmaidin àni nàìjíríà ọlọ́run ó béèrè dọ̀bí alkiyama wa man karora alfatihata sahiyan ẹni tó bá ń pààrà fatiha ní ti gbàgbé sajada ba'da salam yóò forí kalẹ̀ o sẹ́yìn kò ti súra wọn ni kò sí nǹkan fún ṣùgbọ́n ti fatiha torí pé rúkúnù ní fatiha àní yóò forí kalẹ̀ wa in kana tó bá ṣe wípé èèyàn wá mọ̀ọ́mọ̀ téèyàn bá mọ̀ọ́mọ̀ òkè fati aláwọ̀ kọ́tàn ọ̀dọ̀gbẹ́ bisimilayi rahman alhamdulilayi rabbil alamin rákà alákọ̀ọ́kọ́ níbi ìrun magrebi tòní fati àkọ́kọ́ fati àméjì ńlábìkì rákà ẹlẹ́ẹ̀kejì fati àmọ́kànlá ńlábìkì nínú àwọn wòlíì ọlọ́run rádaràdá ní gbogbo àwọn kan yẹn àwọn sufi kò sí ní tí wọ́n ìdánwò gbogbo àwọn nǹkan yẹn sì máa ń ṣàfihàn àìmọ̀kan àti ìfẹ́ ẹnu àfáà ní ẹnikẹ́ni wàyínkánà àmìdá téèyàn bá mọ̀ọ́mọ̀ finúfíndọ̀ tó wá kébí fátíà méjìlá lórí rákà kan ṣoṣo tó mọ̀ fàvọ́hìrù alìbùtùlá kí ló ń sọ pé fàvọ́hìrù ó ní pé ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ láàrin màlìkíyà kan ó ń bẹ náà àmọ́ ìkí àtàwọn ẹgbẹ́ kan lọ́wọ́ olùlọ́pọ̀ ẹ sá irun rẹ̀ lálàáfíà ó sá kàfátíà so ẹyọ kan náà lọ́wọ́ ó mú un bẹ̀ ìyókù yẹ <laughs> òun lọ́ mọ tó rọ́ọ̀lù pé ṣùgbọ́n zọ́yìn àwọn ibi èyí tó hàn nínú ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà onígbòrùn rẹ̀ ti bàjẹ́ bí ìgbà tí ń ṣe lórí ọ̀rọ̀ yẹn alaba eré sì nìyí mímú tí láti sọ̀la nínú tó bá àwọn bẹ̀rù sòdí yẹn tí azọ́hìrù rẹ̀ pé irun ẹ̀ bàjẹ́. wà man tadhakkara surata ba'da ina'ihi ila ruku' ẹni tó bá rántí pé òun ò tí ì ké súra òun èké súra ó kírun òun kírun fi nani wa man tadhakkara surata ba'da inhinaihi ila ruku' ẹni tó bá rántí bóun ò ké fatia lẹ́yìn ìgbà tó ti ń tẹ̀ kọ̀kọ̀ ila ruku' lọ sí ruku' fala yarji'u ilayha kó má padà bá wọn fala yarji'u ilayha ayi fala yarji'u ila qira'ati sura kò tún ní padà lọ síbi kó n fẹ́ tún súra yẹn ké mọ́ wa man tadhakkara sirra awul jahar kọbla rúkọ ṣùgbọ́n ẹni tó bá ń rántí pé súrà tó yẹ kóun ó ké yìí ó yẹ kóun ké jẹ́ẹ́jẹ́ ni òun bá ké sókè awul jahar èyí tó yẹ kóun ó ké sókè òun ké jẹ́ẹ́jẹ́ èyí tó yẹ kó ké òkè òkè jẹ́ẹ́jẹ́ èyí tó yẹ kó ké jẹ́ẹ́jẹ́ òkè sókè kọbla rúkọ kẹ́ni yẹn ò lọ òkú tó fi rántí tẹ̀yìn kí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń bà mí olùjẹ́ pé àwọn èèyàn gan náà ni wọ́n sọ bóyá ọ̀yẹ́ kí mẹ́rin lọ́pọ̀ àyìn sàrò tẹ́ pé duawo lè ṣe ni ó yẹ kó ti parí látàárọ̀ ọ̀sá dùn gbọ́nrin subhanallah alhamdulillah rabbil ọ̀sẹ̀ so wọ́n ní ní tí ó ṣe àádẹ́ ìrọ̀ ó máa tún kínní yẹn kà náà torí pé kò kulẹ̀ tí lọ́ọ́ yóò tún kà kà. فإن كان ذلك في السورة وحدها wọ́n dá pé súrà nìkan nìyẹn ti ṣẹlẹ̀ tí ò kó fatiha nù àádàdá kó tún súrà yẹn kà padà wàlá sujuda alayhi kò ní forí kalẹ̀ gbàgbé kankan lérí ẹ̀ torí pé kò tí kúrò ní kìyàmù yẹn náà tó fi rántí. wà in kana fil fatiha tó wáyé pé fatiha wá ní àádàdá yóò tún fatiha yẹn ké padà fatiha di mélòó wasajada ba'da salam yóò padà sí sùjúdù fún ti fatiha yẹn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó bá sálámà nítorí wípé ẹ́ ziyada wa in fata bi ruku' tí ẹni yẹn tí fatiha yẹn bá ti wá na wa infata buruko sajada litariki alijahari kọbla salam wọ́n ní tó wá pé ẹni yẹn wa infata buruko tí kíké kíké bí kò kó ké sókè ó wá ké ní kíni o ó ké jẹ́jẹ́ sódìrún kùnú àbúlé rùn kùnú wọ́n tó wá pé tó ṣẹlẹ̀ sí nìyẹn fàtàbí rúkú ó ti bọ́ ma lọ́wọ́ ó ti lọ rúkú sájàdà lè tẹ́rìkìlì jahari yóò padà forí kalẹ̀ nítorí pé ntọ́ yẹ kó ké sókè ẹ́ kó ké sókè kọ́bílà sàlám kọ́bílì òní òsè nítorí wọ́n kọ́nsídà yẹn sí anọ́kùsọ̀ wàlẹ̀ sír sùmọ́tò wáyé pé in tó yẹ kó ké jẹ́ẹ́jẹ́ òun ló lọ ké sókè bàdà sàlám kí ló ṣe in tó yẹ kó ké jẹ́ẹ́jẹ́ tó bá ké sókè tó lè kúnlẹ̀ àbójúkú sọyídà bàdà sàlám sàwáhùn kánà minal fatiha awi sọrọtì wahdaha yálà ó jẹ pé ìrun fatiha ni àmì suratul fatiha àbí sura mi àtúnyàtọ̀ sí yẹn ẹ máa di àlàyé yẹn o naam tàkọ́kọ́ tí wọ́n ní kò sí nǹkan kan kò tí ì kúrò ti súra yẹn kò tí ì kúrò mbẹ àmọ́ tó bá yẹ pé fàtàbí rúkó ó ti kúrò ní ní rúkú ó ní wọ́n sọ ìdájọ́ tẹ́lẹ̀ yìí wà máa ń dọ́hìn káfí sọ́la ẹni bá bú ẹ̀rín lórí ẹ̀rín àdọ́hìn kéèyàn rẹ̀ ní kéékèèkéèkéèkéèké lórí ẹ̀rín kò sí bàtọ̀ láti. irun ẹ ti bàjẹ́ kò sí torí pé kọ̀ọ̀mọ́ ti ń ṣe nìyẹn pàtọ́láti hmm? sàwa ònkánà sàhíyán aw àmìdá yálà ó gbàgbé rẹ́rìn ni o àbọ̀ màmá ti yé wọn ni inú rẹ̀ wàlá fi àbá ẹ̀ ní rẹ́ nìkan kọ́ máa rẹ́rìn ilá afọ́nù ṣé ẹ mọ̀ pé kọ̀yẹ́ káàbò tó máa sọ gbẹ́lẹ́ lẹ́ẹ̀fì wípé ìbínú bí ìgbà tí yẹn bínú náà fi gbé ìdájọ́ yẹn wá bàtọ̀ lójú ẹsẹ̀ wọn kàn sọ irun ẹ̀ ti bàjẹ́ kí ló lè mú yàn rẹ̀ rìn lórí rẹ̀ naam lápèjúwe ọpọsibú lóòótọ́ bóyá ìmáàmù ó ń kírun lọ ọba rùkú ọba fa iṣó lọ́gbọ́n wọn náà rẹ̀ nígbà bó ṣe rẹ àwọn èèyàn bá gbẹ̀rìn ìrún ti bàjẹ́ ṣe é mọ̀ wípé bí mọ́mù ti sóhun òun ó kúrò ń bẹ̀ ni ẹlòmíì ò bọ̀ wájú tọmọ bá ń lọ irun ò ní bàjẹ́ ṣùgbọ́n wọn tó jẹ́ mọ́mù náà ìwọ náà bẹ̀rẹ̀ ọ̀la ìgbà míì sì ń bẹ ìmọ̀ọ́mù míì kò só ẹlòmíì bẹ̀rẹ̀ pé ṣòkòtò rẹ̀ fún bó ṣe bẹ̀rẹ̀ yẹn kọ́rẹ́ kó lè ṣẹlẹ̀ kó ya lábẹ́ àwọn ṣòkòtò tí ò lábẹ́ àwọn ṣòkòtò ẹni tó bá lára tí ṣòkòtò kò bá ní abẹ́ yóò fún tó bá bẹ̀rẹ̀ ṣòkòtò yẹn lè bẹ́ pẹ́ kó ya subhanallah ah, mọ̀mú subhanallah rẹ̀ kúrẹ́ tí so mọ̀mú ọ̀dà àwọn bá àwọn lọ àwọn yàrá gbẹ̀rẹ̀ wọ́n ti bàjẹ́ náà mọ́tò rẹ́rìn ìrìn rẹ̀ ti bàjẹ́ ìmọ̀ mọ́ mọ́ bá àwọn tiẹ̀ lọ. wọ́n ní wala yadhaku fi salati ẹnìkan ò ní máa rẹ́rìn nínú ìrun illa ghafilun àfàfọ́nú mutala'ibun ẹni tí rí ti gàràbà ẹni tí ẹlòmíì bẹ rí ti gàràbà akírun ní mọ́ṣáláṣí kan ẹbí náà wà ń mọ́sálásí yẹn wọn ò tí ì ṣe kíní sílẹ̀ asbestos báyìí àwọn igi tí wọ́n fi ṣe páànù igi tí wọ́n fi kàn án òyìn ń rí lókè abẹ́ kí ṣáà àti kí magulan magulubsi ṣáà tàlim ó wáyé wọ́n á sọ̀rọ̀ nípa ìbẹ̀rù ọlọ́run àwọn sọ̀hábà wọn ìbẹ̀rù ọlọ́run nìkan náà bá dúró wọn ìbẹ̀rù kíníkà wọn so ìmáàmù náà ṣe tààlí ètò níta sọ ni mùsùlùmí ìsìn àdúrérè èmi bó ṣe ṣe mọ́sálásí náà mọ́ ń ṣe dárúṣù mọ́sálásí náà dáná máa fi wà ní ṣá ìmáàmù bá bọ́ síwájú arábẹ́ kì í ṣá ṣùgbọ́n àti máa mú orú kú <laughs> ṣe mọ̀ pé oòrùn ti pa àwọn igi yẹn èpo gi tóòrùn bá ti pa kí yẹn ó lè ṣí èpo gi ló ṣí <laughs> àfi ẹ̀yìn mọ́mù. <laughs> ojú wíńdò wọn ò tiẹ̀ mọ́ọ̀tì yẹn wọn ò tí ì ṣe kíni sí ìmáàmù kojú wíńdò dáadáa ní náà bọ́ọ̀dì ẹlòmíì tún dáre dáwọ́ tán wéré ah. nígbà sáyà àtàpadà rí pé epo ogi ní ló jábọ̀ nígbà wa padà dé àwọn ẹ̀ oníkàlùkù sákòókò ẹ̀ wá já kíṣà yìí kátó oríṣà yẹn kíjọ náà bàbá kan sì máa ń pa ẹni torí ọlọ́run ṣé bí gbogbo ẹnu ẹ̀yìn àfààní ń dùn ní ìsìn pé àwọn ẹni ọlọ́run èèpo ogi tó ẹyin ẹ̀ dàbí àwọn sábẹ́ o kátó orí òrìn kí mo á ní mu ẹ dáhùn èèyàn ọ̀rẹ́ rìn kan tábà rìn tán nìkan tó ṣe kàmọ́ o àìjẹ́ bẹ́ẹ̀ àmì <laughs> rìn kí sàwọn oríṣiríṣi nǹkan lè fà á ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti wà nínú ọ̀run ìwò ńdọ́jọ́ mọ́ ẹ̀rín kéékèèkéèké wọ́n ní àgbọ́dọ̀ jìnnà sí irú àwọn kan bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ̀yìn bá rẹ́rìn músẹ́ ẹ̀rín músẹ́ lẹ́rìn tẹnu tẹnu ọ̀la tẹnu òsì wọ́n ní kò sí láti gbé yẹn e. wàlmọ́mìn torí pé mùmìnì ìdá kọ́mẹ́lì sọ́lá tó bá ti dìde kó n fẹ́ kírun á àrọ́dọ̀ bí kọ́lbì yìí à máa ṣe wàlúwàá subhanahu yóò gbẹ̀mí rẹ̀ kúrò gbogbo tó bá ti yàtọ̀ sí tọ́lọ́n ó gbúdọ̀ gbẹ̀mí rẹ̀ kúrò bẹ́ẹ̀. wàtárọ̀ ka dúnìyà wà máa fi yà yóò gbàgbé ilé ayé yóò pàtì àti gbogbo tí ń bẹ ilé ayé wọn yóò kẹ́mi ẹ̀ kúrò bẹ́ẹ̀ tó bá fẹ́ kí wọn. hatta yahdura bi qalbihi jalalallahi subhanahu wa azamatahu tí ẹ̀mí rẹ̀ ó fi ṣe pẹ̀kín rẹ̀ kì í pẹ̀lú ìtóbi ọlọ́run wà azọmẹta àti ihẹrì mọ Ọlọ́run wọyẹrìtẹ ìdàkọlùbùhù ẹ̀mí rẹ̀ yóò kó wárí wàtàrí habu nafsu hmm, ọkàn rẹ̀ yóò sì máa gbà pẹpẹ min haibatila ìjẹlẹjẹlẹlò fún ìdáyàjáni ìbẹ̀rù Ọlọ́run tí ọlá rẹ̀ ga fàhádìí irú òun téèyàn bá kí tó bá nílò àwọn àròyìn báyìí náà ń pè ní salatul muttaqin irun ẹni tó bẹ̀rù Ọlọ́run wala shay'an alayhi kò sí láìfi fi tabassumi téèyàn bá rẹ̀rìn músẹ́ èèyàn lè máa rẹ́ kí nǹkan tó jọmọ bí ẹ̀ èèyàn kàn rà rẹ̀ músẹ́ kí ẹnu ò ní là wọ́n ní tí wòyàn bá ṣẹlẹ̀ kò sí láìfi láìfi gbàkíyàn wá rẹ̀ ní kéékèèké ìrún bàjẹ́ ọ̀jọ̀ wàbùká olùkọ́ṣẹ́ fi sọ̀láàtì mọ̀gítàfàrọ̀ ẹni tí ìbẹ̀rù ọlọ́run ọba mú un lórí ìrun tó bú ẹkún tí ń sunkún naam ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìṣara sáúdì nìkan ìwọ tó bá mọ̀ túmọ̀ tí ìmáàmù ti ń kà ó rí i pé ìwà ìrẹ̀ ọlọ́run ọba ẹ̀mí rẹ̀ ó máa yóò máa yóò máa yóò máa yóò máa mú pa sòrú ẹni yẹn nísìnyí kẹlẹ́mi wà lọ́pọ̀ yẹn ṣé bí ẹni tí ó rẹ́rìn tẹ́ níwọ̀n ẹ bàjẹ́ ẹni tó sunkún gan náà sípò náà lanu irun tí ẹ náà gbọ́dọ̀ bàjẹ́ kì í ṣe mọ́ṣẹ́ máa ń wọ́n nìyẹn bukawu khashi'in kì í ṣe bukawu munafiki o tó gbá ẹlòmíì kẹ́ bá lè mọ̀ yìí ọ̀nà bẹ̀rù ọlọ́run ẹ̀ tí ì ní bẹ̀rẹ̀ rákà ẹkún ti dé àfẹ́ ẹ̀dá ọlọ́run ìgbéró ẹkún ìwò ni sáájú sàkún bẹ́ẹ̀ tí ò lè mọ o ẹni tó sún pẹ̀lú bẹ̀rẹ̀ Ọlọ́run ẹni tó yẹ kí mùnàfíkì tó ò lè pẹ nìkan mùnàfíkì tó ọmọ gbàyà tó ti yé eléyìí máa wọ́pọ̀ dáadáa tí a bá lọ sí umra pàápàá jùlọ umra ní Ramadan àwọn èèyàn tó máa yọmọ níbo làwọn èkó ìjìmọ ẹkùn sùn sáàtà ẹwà ẹsùn tó bàbá kan wá ní àwọn ò lè sunkún bí n tó ń wò àmọ́ ní kí ló dé ah, ah, ah. inú mọ́sálásí ac là ń gbà rẹ̀ kí ló fẹ́ kún bí a fẹ́ jẹun àrí nǹkan gidi jẹ a fẹ́ mu àrí nǹkan gidi jẹ èso là ń jẹ yìí kí ló fẹ́ nàìjíríà lèyàn ti lè sunkún <laughs> ibi o kò sí ọ̀rọ̀ ẹ̀kọ́ kankan òun ò lè sún ẹ̀kọ́ kankan àbá aráàlú àwọn atọ́ yìí bọ̀. wọ́n á nílá mo ní kí ṣe pé ẹkọ́nọ́mì tí ò dáná ń sunkún sí kì í ṣe kidnapping kì í dáná sunkún sí nìyẹn wọ́n gbọ́ tó máa ń tí máa mọ̀ káàkà wọ́n ní ẹ̀ ẹ́ bẹ́ẹ̀ náà ní lánàá bẹ́ẹ̀ náà ní jẹta gbà olùmọ̀ọ́kù rẹ̀ gbé ẹ̀ níwájú sunkún ni wọ́n lọ dúró dúró sọ́sọ́ bukau lọ́kọ̀ọ̀ṣẹ̀ẹ́ ẹkún tí olùbẹ̀rù ọlọ́wọ́n bá ń sùn nínú ọ̀run mogotafaro wọ́n ti ṣàforíjì fún kò ní kò sí ní ìdájọ́ kò sí nǹkan kan fún bí ṣe ń sọ fún yẹn kò bànújẹ́. ومن أنصت لمتحدث قليلا فلا شيء عليه ẹni tí ó bá ń kírun tó bá dákẹ́ bóyá ariwo kan ariwo kan ń ṣe wéwé ọ̀wọ́n kìí lọ gẹ̀rù náà dóbi aléyìn wọlé tọ́ọ̀lì àmì òǹgbà ariwo kan kọ̀ wá ara ṣe sùúrù torí pa ariwo yẹn ó lè bùkátà kẹfìrún lẹ̀ ó lè jẹ́ pé iná ti sọ ní mẹ́ta lásìkò ó lè ṣẹlẹ̀ irú ẹ̀ náà ṣẹlẹ̀ ń bí ìdájọ́ mẹ́ta àwọn alẹ́ kí ó ń bí ìlànà àdókò mò ń gbóòórùn mò ń gbóòórùn kankan àwọn ènìyàn kò sí nǹkan kan mò ń gbóòórùn kankan àwọn ènìyàn kò sí nǹkan kan dáhùn bá kiri lọ bá wa bàtà wo bí èpè ti gbòòrò wò wá bàtà yọjú ta ibi kíní nípa kíní kíní iná ti ń jọ ń bẹ mọ àkàlà jọ kọlọ́n wọn bá kọlọ́n tó bá a bá a ṣe fúnfún yẹ so kọ́ wa máa kírun lọ kọ́ máa gbóòórùn sẹ́kọ̀ ò lè dúró nǹkan ẹ̀ dànù sotiye ẹ̀ dànù fún yà so wọ́n ní wàmẹ̀ni à ń sọ̀tà ẹ̀ ń tó bá dákẹ́ lórí ẹ̀rọ lè mùtà hadithin bóyá ìṣẹ̀lẹ̀ kan abẹ́nìkan ló ń sọ̀rọ̀ kan kọ̀lí ìlà tó rà dákẹ́ díẹ̀ fàlàṣẹ àlẹ́ kò sí láìfi kò sí nǹkan kan bẹ́ẹ̀ wàmọ̀ nǹkan ọmọ mi raka àtẹ́yìn kọ́bílà jùlọ́s ẹni tí ó yẹ kó jókòó raka méjì tí ẹni tí raka méjì á jókòó òun ọba tún jókòó ọba tún dìde wàmọ̀ nǹkan ọmọ mi raka àtẹ́yìn kọ́bílà jùlọ́s fàyín tàdá kárọ̀ tẹ́niyẹ bá rántí kọ́bílà ayé fàárẹ̀ kọ́l àrùbọ́ bìyàdé yìí wọ́n kùbàtẹ́ yìí síwájú kí orúkún rẹ̀ àtọwọ́ rẹ̀ ó tó kúrò nílẹ̀ rọjà ilẹ̀ sujud wàlà sujud àlè kó padà sí jòkó yẹn kò ní forí kalẹ̀ aka lákòjúwe nísì èèyàn ti kí raka alákọ̀ọ́kọ́ raka ẹlẹ́ẹ̀kejì ó yẹ kó jókòó ni ọba tó fẹ́ dìde bóyá subhanallah bẹ̀tù ọwọ́ rẹ̀ àtọ́nukù tí kúrò nílẹ̀ ó sì fẹ́ máa lọ wọn ni kó padà lọ sí jòkó yẹn irú ẹ̀ ti sẹ́yìn ọ̀sán kó dà ìmọ̀ mọ̀ padà sí sujud kan kò forí kalẹ̀ kò lè forí kalẹ̀ torí pé ọwọ́ rẹ̀ àtọ́nukùn rẹ̀ ò tí ì kúrò ńlẹ̀ yóò padà lọ síbi ìjókòó yẹn ni. wà á ń farọ́ kọ̀ ha tó bá jẹ́ pé ọwọ́ àtọ́nukùn rẹ̀ ti wá kúrò ńlẹ̀ tàmáda kó máa kọ̀ntínú ẹ̀ bẹ́ẹ̀ lọ kó máa lọ bẹ́ẹ̀ wàlà yẹrìjì kó má tún sẹ́rí padà má sájàdá wà sájàdá kọ́bìlà sàlám ní tí ó sì ní wípé yóò padà forí kalẹ̀ tó yẹn tán síwájú kó tó ṣe kó tó sálámà ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ imam ó yẹ kó jókòó kó jókòó ọba dìde àbá subhanallah subhanallah kó o jẹ ẹgbẹ́ ó ti dìde àwọn jàmọ́ ọba ibi tó ọba wà rí màmú wọn ọba tẹ̀lé torí pọ́ dá wọn lójú pé ó yẹ kó jókòó abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n màmú ti lò ẹ ní jókòó ẹ tẹ̀lé innama ju'ila al-imam yu'tamma ẹ tẹ̀lé náà lóbi jẹ́ pé wà ìfarọ́kọ̀ha tàmáàdá ba'dal mufarọ́kọ̀ tàmáàdá yóò máa bá lọ bẹ́ẹ̀ wàlá yarju kò ní sẹ́rí padà wà sájàdá qabla salam síwájú kó tó sálámà ò ní ó ṣe kí ni ò torí kó dínkù kò ní kí ló dínkù yẹn ẹ́ nàám gbogbo ohun tó gbogbo ohun tó ṣẹlẹ̀ mẹ́rin ó ti kù náà ni ó yẹ kó jókòó kó jókòó ó yẹ kó ṣàtàyà kó ṣàtàyà ó ti dín àwọn ọkùnrin yẹn naam wa ìrọ́jà bá adẹ̀lẹ̀mọ̀ fàárọ̀ kọ̀ nígbà tá a rí wa àwọn èèyàn bá pọ̀ ó ti dókè tó ọ̀rọ̀ bá tó para sẹ́yìn kó tilẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti dókè tó subhanallah subhanallah subhanallah subhanallah òun náà ti kẹ́ ọba tó padà ó ti dókè tó ọba tó padà sí ìsàlẹ̀ wàbáàdà kìíyà lẹ́yìn ìgbà tó ti nàró tán sàhíyà ó gbàgbé ni o àwọn àmìdán àbó màmá sọ́hàt sọ́láàtù inú ẹ̀ lálàáfíà ṣùgbọ́n wà sájàdà bá àdàsálà ẹ̀ wọ́n ṣe ń de ọ̀dà yóò forí kalẹ̀ lẹ́yìn ìgbà kí ló ṣẹlẹ̀ sílẹ̀ só lérò kúlẹ̀ àbódìrò ẹ́ ó sì sì yára mẹ́rin. so سجد بعد السلام إن شاء الله تعالى نقف هنا لصلاة العشاء نواصل بعد صلاة العشاء لا <laughs> إن شاء الله متى يكون أظن بعد صلاة الصبح وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك شرا لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته